Hello, my beautiful people from Untouchable Mama. Thank you for watching our YouTube channel. Please do not forget to subscribe and press the notification button. Thank you. One love. Bye bye. Wabavan, wabavan. Wabota, keke, wariaje. Talk by my brother, my Toby John. Eriaje, eh. wabota. La audio na no dey you no soon know dey no concern even house of assembly I ẹ̀yin arúdà ẹ̀ wẹ̀ me I yà not do not so bẹ́ẹ̀ ẹ̀ gọ́vnà Obaseki even abat do why ti invite abat rẹ̀ wà sure do gẹ̀ abat lọ́jọ́ dá mi hàn ó dá wẹ́ bọ̀rọ̀ àfùgbé so ọ̀sọ̀rọ̀ àwẹ̀ ẹ̀ bọ̀ náà fùgbé. iwu soba awoe ruda ediwe ne oshomole vize igamu oni eya mu edori ya oni eya we nana ni oni awu na eh wete ti ya so e o ehem ya try no de ya fail ne eno ya kaka body megwe no de no de keke no baseki get dem arrested because e get democracy e ma ije na and I get an overthrow. E Buhari no re sit at the na. I get on a military. Me onu gba ni ate overthrow, ma yin ni ate over, not overthrow. Ogbele ya wa be ge ni. Afye ya je gan. Afye ya je gan. Around eighties, s me kamu gbe na. Wala imie gbe enagwama ihe ọ na-aghị miere the whole world oshomole ọhụma amụọlọ dara ọdụ trial edo ụmụ edo ya atọ bụ oshomole aghọta wee agbalị oshomole gbalị ize ya mụ onye mmadụ ize ya mụ tie gbere pastọ awugwe adụmọmọ wedere pastọ ya o kristian ụga plan evil against your neighbor then why wa ụgwọ sọlọbụ anyị ruwe ah Okay, ihe na na ni ji ọchị na niile aja n'ote n'ogbe ihe ihe ihe ajedo teko e, e, ihe aja overthrow n'ote na nia i let you one ye post wana ya mụ abuja mi abuja we wana we election ewa e, kana we na we wa wa abia just to argue wa e for more than one year wa ihe expect when they sit in the car wa very yo ah wàyí ẹ̀sùn ní sísí nígbà kọ́ wàyí ayédèkè náà jó gbọ́ ni à. àbẹ́tà ẹ̀bùlẹ̀wọ̀ wà á win náà. more than one year When wọn náà yà ọ́ takẹ̀ what wáyé wọ́n bá tiẹ̀ show dán ẹ̀ ọ̀ṣọ́mọlẹ̀ Àbújá ẹ̀ cut fi ọ̀rẹ́ only replace wa ni. sunu wàá dẹ́rẹ́ tó wájú I make a problem Why don't state no dẹ́ni. I just edo state eke and I make a problem more than one year wọn wà I abuja wọn náà yẹ sọ ní sítì ní ká ará ọbẹ yo. I play one wà out yẹ abuja I play one áwọta out dé wà áwọn nínú wá de wọn náà yẹ ìlàjà náà dẹni wọn wà á ti de overthrow wọn náà adé ogun sẹ ìyá mu yá adó mi ti nìgbẹ́ máa họ. Huh? akpọwọ mekpọwọ sagwa echiọmọla eni ewu na awụnye ya aga awụnye eni ewu na the hona nke chiọmọla arịa eri grọji n'oge ya aga sagwa n'ikwedo isagwa 15 naira ya aga n'ihe na-atị osho baba wọn ahịa ekpe n'egbu wa ahịa mfụọ n'ego Oshobo na egire power. I went governor for eight years. Olawane, Ogefoneba. I went national chairman for two years plus or so. Alawekwe. Oshobo na gina right to Edo State, even even Nigeria gina right to yeye. Ama iwe talking ante no tena where ihe adowe ke oja na odo no tena lọ́la ẹni ẹni sọ̀nà yẹn pé bọ́lẹ̀ lọ́ẹ́ wàá kọ̀kọ́ yà fi ẹ̀ ọmú wa lórí ẹ̀ wàá pọ̀ bọ́lẹ̀ lẹ́ wàá kọ̀kọ́ yọ dígọ́ pẹ̀lú wàá yíwá gbọ́dọ̀ lọ́jọ́ wọn pẹ̀lú igbó wa náà. wọ́n máa ń yẹ ní ipò ìjà òun náà. duara kpọrọ igbo wa eh? wenakwe ni osubule wa nwedori ya wọ́n yẹ wọ́n abọ́ wọ́n agẹ̀ ẹ́ ayé wọn náà wíyá rẹ̀ social media nàró àyíká ní nǹkan gbìnà náà nínú ọbaṣẹ́kì ẹ̀yà kí ọba rẹ̀ because ìyẹn yìí kò kù wà nù nẹ̀ wọn náà wá kì í ekpele gbu ngwa adịbọ mmiri rire naijiria ndị gbọrọ ejikọ wee tinye ya ewu gwana mere ewe bo ewu gwana mere ewe bo dohe na oyi gbuwa ebe ọtaba ego nwata unu bara igo ebe ọtaba ego nwata unu bara igo wakị ekpele gbu wakị emufu nwa wagaila deti wadole doji i dole doyi me mabere dopa wadole na eke wana dole doyi na wawale ama ye fi ekpana ari egbi we odare ni wagbe odare ni wagbe wa eso e ni social media odare ni wagbe àwọn tẹ́tí wá aṣọ o Ironia. Ah. Oh my God. Wait, Dave Selu. Who be this? Clear the table, clear the floor. You say, Mama Joe, wait, Dave Selu. Who, who Dave Selu? Me. Okay, you do well. Ah, yeah, how you dey? abeg make una no interrupt me i just dey talk serious matter now una yeah hàn wanake ekpene gbogbo wanamufua wewe midia bamigo ikwe kira mi bami bami sagwe fifteen naira abi twenty naira agbali sagwe wọn náà rí ẹkọ pẹlú ìwà bọ dọdí ẹsẹ ní agbọnà tó sábẹ wẹjọ mi máa ẹni ẹ òṣòmọlẹ wọn náà mi ẹyin sagwe wọn náà mi ẹyin e sagwe sagwe twenty naira. ọwà ìjọyà kì í pẹ̀lẹ́ gbogbo wà fún wa tọ́lá mi ò ṣó bàbá gbogbo àríyẹ̀ wà àkọ́kọ́ yọ vn wà ṣe gbogbo àríyẹ̀ ihe mọ́jọ́ rẹ̀ kí ẹ mu. ìjọba wi àwọn gọvnọ evanira dọ àwọn kàgbélé yà wà fún ọkẹlẹ gọvnọ wàhù ti egbò ẹ pásítọ wàhù ti egbò ẹ pásítọ mẹma bẹlẹ pásítọ emani emani yẹ lẹlùgbẹ kí ẹ mẹ blé mi a person of your courtesy here a person of your kidnapper here wúdùú ọlá jẹun àwọn gọvnọ ẹdọ stéètì ni ihe a dị bọ igwe ekpeti ihe mmanya na-egbi ya mmemme ọha na ọkpara igbi ya na mmemme ọha na ọkpara igbi ya gọvanọ ọbasa ọsẹgọ ni wọn ya akpagbe ọsẹ ni wọn ya nyọre ọwọ ni ala ege anwụ na ege arịa gị nọ ọsẹ ni wọn ya nyọre. Here who were governor of Edo State. Uke wa nwa ke na because ya ugbe na ya gbera boundary ya ne. The last chance ya je na dia fell na for ne. Ya ihu gbera ni awu na. Ya ihu gbera ni awu na. E chance ya wa eh ya muri ya na ofone. koso wɛbɛ ŋun ahiya kpe dɛmi a gɛrɛ wa gɛrɛ a koso ahiya tɔ mu ya kpe ama gbɔlɛ mɛ ama gbɔlɛ mɛ ɛ tɛtɛ gbɛ ɛ sɔgbɔlɛ asi ɛnu k'u ka rɛ yɛ to ɔka asi ɛnu k'u ka rɛ yɛ to nyɔnyɛ jɔ sitɛti a. ọwọ́ gàgbèrè náà kì náà nọ̀rọ̀ mi wọ̀ gàgbà ọwọ́ wà wọ̀ because yàn rí èrè ayédègbè yẹn nana wàá ṣe confusion yàtọ̀ every time ayé kọ́rí àyìnráyà àpọ̀bọ́ yú ọ eh? yẹ yẹn máa ti kàmọ́ ọ́nyúmẹ̀nù yẹn náà má kẹ́kẹ́. hein ebini awo na ebini keke na hi tumu le mu edori ya awa se problem yɛ do every time every day yóò má jàre. wagbere yi wagyina re ɛna yi ma ɛna yi mi ɛna yi ma ɛna yi ma. Ambassador said, why you are stand as a man, as a governor. Let them know you are the governor of the state. It is getting too much. When I want, I want, I want, I want. Somebody, why they do work, you okay? Okay, go to do back, you know, I don't there. 40 million munaru ọpa ọhụrụ gbamarirado 80 million munaru eva just because of eh, your your your, your own selfish interest 80 million ọmọ ẹgbẹ̀mọ́ yẹ́nì coronavirus náà ṣẹ́jẹ́ rẹ̀ dọ́wọ́n ní ṣọ́mùlẹ̀ rí ìbàyẹ̀ náà wọ́n náà láti hàn ọlọ́mìí ẹ̀wọ̀ ìbàyẹ̀ náà ṣọ́mùlẹ̀ ọmú ẹ̀ adé do ọ̀dọ̀ organic wẹ́ẹ̀kì ẹ̀dí bọ́dí ọ̀rọ̀ à. Shano shumu leri eva ena wewe doni. Amara, you know day. But some of the 80 million people are Nemania, Nemania, you have to yamu to a kill Jania to Doni. Ogun wùnú náà gàgà ìsáwẹ́ fifteen naira lẹ́lẹ̀ yẹn yàgbọ̀ bẹ̀ ring road. Iná yàrá tún wọlé lùwẹ̀. It's a pity. It's a pity. ọ dami ó dín adìyẹ gan ẹ na yí ma wọn wọn wọn gbàdìyẹ báyẹ náà wọn wọn gbàdìyẹ wùjọbọ náà gbẹdọ wọn gbàdìyẹ agí ọhún wà lọ ọ gbàdìyẹ gọ náà bẹẹma bẹẹ yọ pọ wẹẹ ga granọtì ní ká gbalẹ twenty naira fifty naira gbalọ yẹ ọ yá ga lẹ nyɛ na bi ahiri kpele luwɛ kí abami sa gbɛ ayé kí ibà bɔ mɛ bɛ ŋun àwọn kpalɔ gbé yàn wà ó wà do agùn hàn abasa kẹsẹ nù ayé apá gbé wòwe ɔsɛ ɔsɛ o kò sɛ n'ayi ma e n'ayi ma ɔsɛ nù ayé apá gbé nù wà lá o wa vote na Obaseki ipò ẹ̀kìnní láti ẹ̀nà ìje wa yà wẹ̀sẹ̀ ọwọ́ kan wẹ̀sẹ̀ wọ́n náà wíyàn bẹ́ẹ̀ wa wẹ̀sẹ̀ wọ́n náà dọ̀ sínú ọ̀sẹ̀gẹ̀ ní òbí wa wa wẹ̀sẹ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ nyẹ̀mẹ̀ wà á tẹ̀lé kí ẹ pẹ̀gbẹ̀ wà á tẹ̀lé kí ẹ pẹ̀gbẹ̀ wọ́n máa yẹrẹ lajánsẹ́ wà wẹ́ Obaseki gbàgbà lọ. ihe nzụwa bowekwu azedo bowekwu eno eh, ya mụ eno eh, ya fosi ize ya mụ n'oji gị onye n'oji na gbome iwe ahụ eh, yoji ọnụ oh, ọrụ kan dọgbụ gị onwe nkwado voti ni wa wá sí wọn náà ìlàjẹ̀bẹ́ náà na sọ ọ́ waya wese wala wage everybody abase kieke no ye ti kom okega e na wa je na wa fi boyo abase kieke wala awogu o wa fi boyo abase kieke wala ha wa e dabi o so mo le un danu ye ye ti ni exorcist iyan feli le no there so there is no way for them ihe afere na enode ene ya na ya gbata n'ibe e, e, e, midia ọ na lai wabeghị n'iya na ọsụrụ n'oden ya enegwe enadowu wala waga asọpụta gbaseki ga adịbọ ya gbaseki eke ihe mechara ibu wala wakọleni wawụgwa ihe amụdia ka voti ya wani amụdia ka voti ya wakọleni ya wụgwa onwụgwa wụgwa n'ihe mụti ya na mmecha bụ ihe si ya ke voti ịwanyekwe m ihe eni ya igo de igo de mi ya igo eni ya wa mutie wa mekpe nibu wa fun wa wa ga vote ni vote ni ze ya mo ja wa kere de ari e wa na vote ni ze ya mo ja wa kere so waheri ebeyize yẹ mọ ẹkpọ ẹkpẹtì ọbaṣẹkì wà nọ èmi ìwìn náà yẹ lọ́mú yóò ṣe wá gédé owó ẹ̀fọ́ because ìṣe yẹ mú náà yòbó kọ́nà ọjọ́ rí ẹni wà ihe dédé dóòmù náà mú nà òṣòmọlẹ̀ wé tóní kàbákà ìjẹ̀bọ̀ pẹ́rọ ṣẹ́yàlọ́rọ̀ ọ̀nà ìgọ̀rẹ́ náà ni amúlàjẹ́ náà máa hà é ní ẹ̀ẹ́wẹ̀ èèyàn wẹ̀ sọ́yẹ́kẹ́ wàá ra ọ wà wàá gẹ́ fọ́tì náà waka-49 waga agbeliga ekwara walawowo wa motu na baseki wala han wa kọlọri wa wo wa walawowo kosu nyine na na shomule ni no de nyine atoso ni iye gbeku yewo agbeku yewo sabana be disgrace na je faru eh ye ma ti so si di no de ni ha e faru anya eme temi ya ke baladia no de eme temi ya ke baladia so wala wo wo wa vote number seki wavye Obaseki eke wakoleni wagwani avoti na Obaseki Obaseki o deyin orupa ọrị rupa n'ime ihe ma gwa lọ abịa n'ime progresi oṣugbọn ma ọ na-edo tan mu àwọn sọ náà gbẹgbẹ ọ̀nà fọ́ọ̀sì iṣẹ́ yẹmu nìwá náà ọmọ ọ̀nà edo tan mu wàhálà ìdàmìíràn ẹ̀ wà vóòtù náà Obaseki wà vóòtù náà Obaseki wà kọ́lé wà ní vóòtù náà Obaseki ihun dáná ṣọmọlẹ̀ ẹ tí náà ọ̀nà sí ọ sí ẹ̀nẹ̀ wọ́n wọ́n kí wọ́n dé yìí wọ́n kí wọ́n dé yìí ẹ̀gá náà kí wọ́n jẹ́ ẹ̀ ọ̀ jẹ́ ẹ̀ wà láwọn ohun wa bó ti náà bá ṣẹ́kì o wọ́n yá wẹ́sẹ̀ wọ́n náà dàbí ọ̀mẹ́wàá wẹ́sẹ̀ yàá fi ẹ́ wawese o wafianzekpe wa bye bye e clear the floor clear the table where mama eh, eh mama joy wey e dey oselu okay o you know me una bye bye o.